wọn o. pàgbó pàgbó sọ bẹ́ẹ̀ mú bọ́ bẹ́ẹ̀ o. oríire ńlá ló ṣẹlẹ̀ lẹ́ni ọ̀rẹ́ pé díàrà ó lè kúrò nínú ilé ìdààmú àti wàhálà yìí. oríire ni o oríire ńlá ní ọba kẹrù kún òrùlé wàhálà ìbá bá ńlá oríire ni. ẹgbẹ́ ní oṣù sọ̀rùn jàre ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ burúkú ò lè ń sọ lẹ́nu náà. orí ẹ ti bàjẹ́ ẹlẹ́nu gbẹ́ fún kan kí ni tiẹ̀ pẹ̀lú tó wà lẹ̀ ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ bínú lé nìyí èyí yóò ṣọjọ́ òbínú fún mi. ẹ jẹ́ àṣẹ sẹ́ńfọ̀tì fún un. standing ovation mo ní àpò. it is it is crystal clear. Ah. so emotional. wọ́n ti gẹ̀ẹ́tì. Give me your pain. She truly loves you. Ah, ah, kí ni? Kíde. Kí ni iṣẹ́ yìí òun kan tó ń ṣẹlẹ̀ ni? Ọ̀dà mi ò mọ̀ pé tó báyìí tó báyìí. Ìgbà mo ti wá rí i pé ó I have a plan for you before. Hmm. Emotionally, èmi náà fún ẹ ní plan me. Wow. Idiara, take this wristwatch. Kó o máa fi rántí mi. Ìwọ ló ló fẹ́ lọ, èmi ò dẹ̀ kí disturb life èèyàn. Wristwatch yìí. Who are so much important sí life mi wọ́n fún mi ni mo lè ti ń tọ́jú ẹ̀ tipẹ́ ọwọ́ òkú náà ti yọ bàbá kan ló kú ọmọ ẹ̀ ara ogún tó jẹ lọ́wọ́ bàbá ẹ̀ rè èmi ló dé ẹ̀ fún un tó máa fẹ́ fún ẹ kò máa fi wristwatch òkú yìí sorry kò máa fi wristwatch tọ̀ fún mi kò máa fi rántí mi ṣé o gbọ́. that. Such a sweet moment. oh, oh, can you just see that? mọ́tò nǹkan mọ́tò bẹ́ẹ̀ ṣe ní kì í ṣètò ẹ tún sọ pé kò kì í ṣe kàn tẹ fẹ́ nìyẹn kí ló ṣẹlẹ̀ náà ah, ẹ wà láyé pẹ̀lú máa yọ mí lẹ́nu jàre à ah, kí ni gan. Ah. ẹ máa ní sùúrù pẹ̀lú sista yín ẹ máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù. ọmọ tó ń pè Ibrahim tó lè lọ. yọsibí. ẹ ló ta ló sọ̀rọ̀ jàre. ẹ mi ní gani gani bọ́dà gani òun lè sọ̀rọ̀. ẹ bọ́dà gani kí ló ṣẹlẹ̀ kí ló dé. ah mo kì í ẹ̀kọ́ orí yìí ẹ̀kọ́ orí yìí bọ́dà Gani ṣe máa sọ rísì tẹ́ ṣe pè mí ta ló bímọ ta ló ṣèyàwó ewo lákóríire tẹ́ ń ṣe. ìdí ara ó ti kó gbogbo ẹrù rẹ̀. ó kẹrù jáde ló ṣe sírọ̀sì ní abẹ́ ìṣeré. a ó kó gbogbo ẹrù rẹ̀ ṣé òun mọ́tò làwa kó fi kó gbogbo rẹ̀ ó ti lọ. olúwa ṣe o olúwa ṣe olúwa ṣe o. níbi ó wà ṣé o lè kú ọ̀fẹ́ ni kó lè fẹ́ kó má bọ̀ lé ṣó o mọ sáà mú o kọ́mọ̀ tó lọ gbé gbèsè mi ìmá tó tako ẹ o. olùwà ṣọ́dà mo ti gbọ́ ẹ ṣe bọ̀dá mi dáadáa bọ̀dá mi alálùbáríkà bọ̀dá mi tó wúlò tó wúlò jù láyé àtọ̀run ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ thank you for this moment. Ah, ah, ọtẹ báyìí sí. ìdí àrà wọn ló ti kó kúrò lé. Ah. pẹ̀lú ti di àrà. ọ̀dẹ̀ ni ẹ ní ọ̀dẹ̀ ni ẹ́ òun bí ń pé kí special kí ló dé tí mo ṣe lẹ́rìn orí tó sọ fún mi pé èèyàn ti kó kúrò lé mi mọ orí tí mo ṣe júwèé ibi tí mo wà fún ẹ̀gbọ́n pápá ẹ́ mo sọ fún ẹ pé wọ́n léèyàn kúrò lórí mi tí mo ń jó tínú mi dùn ṣé kò yẹ kó máa bá mi jó o sọ fún mi pé kí ló tó bá bẹ̀rù mi jàre ọ̀dẹ̀ òṣì tó yẹ kó bọ́ síbẹ̀ kó bọ́ síbẹ̀ kí lè ń ṣe mi báyìí níbìsí ah. kí máa ń ṣe ẹ̀yàn ọmọ yìí náà kí ìdí o máa fi máa béèrè lọ́wọ́ mi pé kí mo ṣe níbí kí ṣe é. Ah. èmi lè ń jájú mọ́ ẹ̀ẹ́n èmi lẹ̀ ń jájú mọ́. ìwọ wà. ìyẹ́bẹ̀ sùn kankan kò sí ọ̀bẹ. gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́. ẹ wá wá wá ọ̀tẹ̀ wá má ṣe bá a kí mo wí yìí o gbọ́. gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́ sẹ́. ẹ ẹ ẹdọ kí ló kí ni mo sọ yìí o gbọ́. gbogbo ẹ pátápátá sẹ. ìsí ò nínú rẹ̀. mo bú ẹni tẹ́ pé mo dẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ fẹ́ nìyẹn. ọ̀tẹ̀ ṣé o rí bí ọ̀rọ̀ dé yìí onírísì ni o onírísì ni sórí ìpè yín mo pè yẹn màmá ṣàlàyé ẹ kó lè dá wa o kó lè dá wa o jọ mo bẹ̀ mo fọlọ́run bẹ̀ o má jẹ́ kí sáà mo gbọ́ n kò ní bómi rẹ ọ̀dọ̀ rẹ mo ti ń jẹun jọ. ọtẹ. Okay. òun ṣákẹ́mi nìyẹn. Bam, bam. jókòó bámbàm ìjó ti gbọ́. pé kí ni. àṣé téèyàn ò bá tí ì kú aṣọ téèyàn ò rò pé lè ṣẹlẹ̀ aṣọ sì máa ṣẹlẹ̀ ìjó jẹ́ mọ̀ pé ìdí àrà ó ti kó gbogbo ẹrù ẹ̀ pátápátá kúrò nílé yẹn ọlọ́run fẹ́ nìkan kan ṣe pẹ̀lẹ́ ilé yẹn mọ́ láéláé. irọ́ o látàná àwa ti gbọ́ kódà dórí ṣíbí ẹrù ẹ̀ ló mú kúrò ní bọ̀dá Sàámú gbogbo ẹrù ẹ̀ ló kó lọ. kódà mo gbọ́ wípé wọn ò mọbi tí yọṣíbí wà mọ́ yọṣíbí náà gan ó ń múra láti kó kúrò ní yẹn. irọ́ o tí mo tẹ̀ ti rò pọ̀ rí bí gbogbo wọn mọ́ bẹ̀ ni ó wá bà ní kò bàjẹ́ o eléyìí tí gbogbo wọn ti ń kúrò nínú ilé lẹ́yọ kọ̀ọ̀kan kémi gan wá mọ bí mo ṣe máa lọ gba yàrá kan síbẹ̀ ni. síbo inú ilé yẹn ni. ọjẹ́ ah! má dọ̀wọ̀ inú ilé bọ̀dá Sàámú dàbí àdògán ni bígbà tó bá to àdògán sí yẹn lábẹ́ tó ń gbóná mọ́yàn ọjẹ́ má dọ̀wọ̀. òbí nǹkan tèmi fẹ́ gangan nìyẹn kí ni ilé yẹn jọ máa gbóná mọ́ra wa kájọ máa kóná mọ́ra wa ni. Ah. <laughs> èmi ń lọ ṣọ́ọ̀bù tèmi o. Hmm. wo wo bámbám hmm. tó bá yẹ kó o ti ń rò ó ni ya tètè mú kúrò lọ́kàn ẹ o ilé bọ̀dá Sàámú tó ń sọ yẹn honestly ṣe wá mọ̀ kó tó wà amaze mi bẹ́ẹ̀ ni wípé ṣọ́ṣí bíbá work up to Brasamu ló wá di pé wọn kẹsẹ̀ lè Brasamu lẹ́sẹ̀ wọ́n máa ṣá wọn kissing gidi máa ní ah. ẹ̀ ń kàn mí pàpàpàpàpà káàkiri ah. gbogbo ara bọ́dà Sàámú tí photographer yẹn náà ṣe gbogbo ṣàpàṣàpàṣà ṣé wá rí bí mo ṣe wo picture yẹn ṣé ń gbọ́ mi bí mo ṣe wo picture yẹn ó fẹ́ jọ bíi pé àǹtí yẹn máa lọ kan picture yẹn mọ́bì kan bóyá wọ́n máa frame ẹ̀ wọ́n wá gbé sí yàrá wọ́n wá máa wò lójoojúmọ́ wọ́n á máa sọ nǹkan sẹ́lẹ̀ dàbọ̀dá yẹn wọ́n á máa ṣàṣẹ sí wọ́n á máa ṣe gbogbo ẹ̀ bí mo ṣe wò ó nìyẹn. ìkó tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ tó yẹ pé oṣù kan péré láì ṣọdún kan tó tún involve owó ẹ wálẹ̀ lọ abẹ́ ẹ̀ ti lọ ni. sọ̀rọ̀ yàn ni sọ̀rọ̀ yàn ni mo ní mi ò lọ kí n filẹ̀ mílẹ̀ fún odidi oṣù kan two days ló kéré jù ó mi ì lè filẹ̀ ilẹ̀ ká tó wá sọ odidi oṣù kan mi lọ o. Jerry ó ti tó bí ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ń sìn tí mo ti lálàá pé mi àti bọ̀dá Sàámú fẹ́ra wa tábàjẹ́ nìka o gbogbo qualities ti obìnrin tó máa ń wá lára ọkùnrin ló wà lára wọn bọ̀dá Sàámú neat wọ́n jẹ̀ tún wà caring kò sí nǹkan tẹ bèrè lọ́wọ́ wọn tí wọ́n ní ṣe fún yín ìyẹn tí inú wọn bá yọ sí yín nígbà yẹn o so eh. kí nìkan tí àwọn wá kiri. ah ṣé bó ti rí nù. bẹ́ẹ̀ni ma. sọ ọgbọ tèmi fúnra rẹ náà lọ sọ nísìn ọlọ́ọ̀tí láláhùn tó bí ẹ̀mẹ́rin àpẹẹrẹ ọlọ́run fi ń sọ fún ọ tó bá ti jẹ́ bó ti rí nù ọ sì tún sọ ní ìsìn oníbọ̀dà sàmú nìtì oní òsì tí obìnrin fẹ́ tí wọ́n lè ṣe nítawọ̀ obìnrin sì ń fẹ́ náà nu kí wọ́n mọ̀ fẹ́ alójú kí wọ́n mọ̀ fẹ́ anímú. Ah. díẹ̀ ibi ló wà. Ọ̀rẹ́ You don't need all this, please. You won't mọ more tó rí ń bẹ̀. Èmi ò But I think this is the best decision for you. Ni pé bó ṣe páàkì ẹ̀rọ tó ṣe kúrò bẹ́ẹ̀. Now you need to start afresh. Start a new life, please. Ìdí You don't need it. Ìdí ara. You are tearing yourself apart. Just take a good look at yourself. You are getting yourself worked up. Over what exactly? Lórí kí Idara, you are beautiful. Ẹ̀yin báyìí ló yẹ kó máa pè ní dá mi pé. Ṣé ẹ mọ iye ọkùnrin tó ń sátẹ̀lé Okay, let's just assume okay kò sí nǹkan tẹ́ fẹ́ fáwọn guys ṣe ẹgbẹ́ wọn pàtì. Idara, you are educated. you ìwé We will ẹ̀lẹ́ka go back to the office just do something new start afresh you don't need all of this you're doing you don't you'll be fine you will be fine trust me you will be fine. We'll be fine. It's okay. We'll be fine. I can't assure you, okay? It's okay. It's okay. It's okay. Masuru, Masuru, Masuru. Sọ! Ẹ máa jẹ́ kí sọ̀rọ̀, jẹ́ kí sọ̀rọ̀. Bọ́dà Sam, kò tó ṣẹlẹ̀ ní pé mo láìkí yín gan. Mo láìkí yín gan torí mo máa ń lálàá. Mímí àti pé à ń fẹ́ra wa mo lọ sọ mo má bínú sí mi ẹ ò gbogbo nǹkan tí mo ṣe torí ìfẹ́ ni o ọlọ́run mo lọ́ọ̀bù yín gan òun ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe mo rò pé nǹkan tó máa ń fa táwọn ọmọ kéékèèké mi fi máa ń fàgbàlagbà nìyẹn torí wọ́n bílíf pé ọkàn àwọn máa balẹ̀ ń bẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin ò dàgbà gbogbo politics mo jẹ fẹ́ ọkùnrin pátápátá ló wà lára yẹn tí wàá wà kẹrin pété bá ń tèmi àti bá ń fẹ́ràn wa ẹ máa tọ́jú mi dáadáa ẹ jọ ń torí ọlọ́run ẹ bá mi fẹnu sí i mo love bọ́dà Sàámú gan ni. ìdí àràbò ìwà yẹn ó wà òkè fún yín kẹmu gẹ́gẹ́ bí ìyàwó reason ni pé ọmọ kékeré ṣì ní ẹ̀jẹ̀ tútù ló ṣì wà lára ẹ̀ hmm. ẹ̀yin kedere àgbàlagbà níyìn tó bóun ṣe wà yẹn sìn ó kéré jù ẹ gbọ́dọ̀ gba fifteen years lọ́wọ́ ìdí àrà so ká wá àzú mi pé ẹ ti wá dàgbà so tẹ́yìn bá wà bíi seventy five ìdí ara máa wà bíi kí o fifty five. Mhm. so as at that time ara tẹ̀yìn ó máa ti dára àgbàlagbà ẹ̀ ní ṣe a lot of things ẹ̀ ní lè fò bẹ́ẹ̀ máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ but ìdí being a small child òun máa lè take care yín dáadáa táìmì ẹ̀ lòun máa jẹ́ bíi nurse fẹ́yìn. Bọ́sàm, kí ni nǹkan tẹ̀ ń dá ṣe nínú bíbá yìí? Kí lẹ̀ ń rò? Kí ló ń bọ́ dà yín? ọ̀sán tí ẹ bá gbàgbé èmi fún ara mi mo sọ fún yín wípé kẹ́ mú ìdí àrà she is actually okay for you mo sọ fún yín pé since tó ti jẹ́ pé èjẹ̀ ó wà bílò tiyín òun máa lè nọ́ọ̀sì yín so that time tẹ́ bá máa fi dàgbà ó máa lè compliment ara wọn kò ní jẹ́ pé máa máa stress ara yín láti máa ṣe àwọn nǹkan kan since tó ti jẹ́ pé léjẹ̀ tútù lòun that's why I said you should go for her and with the look of things bọ́sàn ó wà clear wípé láìkè dé ara yes ẹ láìkè no ẹ láìkè because tẹ́ ẹ bá láìkè kò ní sí any reason fún yín láti wá dá dúró sí ibi báyìí láì ṣe pé wọ́n ṣe pé kẹlẹ́ gbàwẹ̀ nínú aginjù imagine just you alone kí lẹ wọn rò. ta ló sọ fún ẹ pé ọ̀rọ̀ ìdí ara nínú ọ̀rọ̀. bọ̀sán èmi fúnra mi mo mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ lẹ́ ọ̀rọ̀ ẹ̀ kọ́. kí lẹ wá ń sá. next show. ẹ. next show ibi tá a ti fẹ́ lọ play. ibo la ti fẹ́ lọ play sá. òkú àgbà kan wà ní làlátẹ̀ tá a fẹ́ lọ bá wọn ṣe. Ah! wọ́n ti book mi wọ́n ti book mi. bọ́sàm shoot me inú ẹ shoot me kọjá. you die o you die o má shoot ẹ o máa kú kú oró ni òkú kan mi o òkú àgbà yẹn ni wọ́n ti gba form two five two five. wọ́n ti send two five wọ́n ti fi book ẹ lẹ̀. so báwo ni ọ̀rọ̀ kó àgbà ṣe wá jọ pé wá dá jókòó síbi. mo ń ronú composition. composition. Hmm. Ah, ó ti ní pé lára àwọn tí ń jẹ́ kí n wọ emotional. ẹ wọ emotional ṣe bí torí ìdí ara ni. no mo wọ emotional torí ìyá tó kú káfẹ́ lọ ṣe pé. Hmm, torí ìyàwó ló kú ẹ wo bí bọ̀sán you need to grab the bull by the horn. ẹ má gbóúnjẹ alẹ́ yín fẹ́ nù mí náà ẹ má yẹ kọ́ ọmọ yín lọ o ọmọ yín fìtì yín gan-an ó ti yé yín bẹ́ẹ̀ ẹ mójú kúrò lọ́dọ̀ àwọn tó ti dàgbà tó ti gbó dànù ẹ wà lọ́dọ̀ ọmọ tó wà òkè fún yín please. inú dé mo sign out. kí ni. màmá rí ilé o ilé ló lọ tara. bọ́sà díẹ̀díẹ̀ o. Ah. <laughs> kí ni. mi mi gbàgbé owó síbẹ̀. ah ah bro sam kò sí owó bíbá ẹ gbàgbé anything sí bíbá yìí. my phone my ah. my handphone. which handphone can you imagine nǹkan tí mo ṣe ń sọ rè imagine no fóònù dà owó dà mí báyìí sí. Ah. gẹ́lẹ́ dìde gẹ́lẹ́ gbẹ́ gẹ́lẹ́ dìgbẹ́ gbẹgbẹgbẹ sing. gẹ́lẹ́ dìgbẹ́ gbẹgbẹgbẹ ah. gẹ́lẹ́ dìgbẹ́ gbẹgbẹgbẹ ha bro. Sàámú o Sàámú o Sàámú alájọ. Sàámú Ah ah ah ah ah ah ah ah ah ah ah ah Bra Sàámú kí ló ṣe yín tẹ daṣọ borí tó tó ilé yìí kí ló ṣẹlẹ̀. kí ló wá kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri kí ló ṣẹlẹ̀. bọ́dà sàmú. Ah, wá ètò ìdálẹ̀ wo ti nù tán o tún ti ń dà mí ilẹ̀ kí ló ṣẹlẹ̀. bọ́dà sàmú oúnjẹ ni mo gbé wá fún yín ó dẹ̀ yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe borí mọ́lé. thanks for your hospitality. ẹ bọ́ ẹ ṣe. bọ́dà sàmú. ẹ lọ gbé fún àwọn aláìní. ah ah lóúnjẹ tí mo ṣe wàhálà tí mo ṣe tí mo tí mo búdà Sàámú. ọwọ́ ẹ máa ń jábẹ̀. ẹ à inú nà búdà Sàámú ẹ wá tábà tí ẹ ń jà kó ń ṣe bẹ́ẹ̀ yẹn nà àbí ẹ ń wò pé torí pé wọ́n fún mi ní nǹkan kan wọ́n ní kí n fi ṣe abẹ́ ìgbèrí mo wá fi sábẹ́ ìgbèrí mo wá ní mo rí yín lójú oorun bóyá ẹ̀yin ládé orí mi àbí ká máa ká máa fẹ́ ra àbí ẹ bá wò pé ẹ búdà Sàámú ìgbà ẹ mọ́ níyẹn ìgbà ẹ dẹ̀ ti lọ mo gàn gbà yẹn mo dẹ̀ ti gbọ́n sìn yìí bọ́dá Sàámú àdóò náà mo ti lọ́kọ̀p o pọ̀ mi ò tí ì lọ́kọ̀p totally àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn. ta ló sọ fún ẹ pé o ti gbọ́n ṣé wọ́n lò ń dárò bó ti gbọ́n sìn ó yìí gbọ́n ó yìí gàn so ọgọ ẹ gbé jáde mi ì interest in oúnjẹ ọgọ ẹ mi ì interest mo ń ronú o mo rò i'm not i'm emotionally down eh? i'm not feeling okay emotionally mo down. ẹ ẹ bọ́dà Sàámú ẹ̀yin tí mo mọ̀ dáadáa pé ẹ̀ nírònú ẹ̀ tún wá sọ pé ẹ̀ wà emotionally down do you know what that means? ah ah ẹ ẹ wá o ẹ ẹ ẹ bọ́dà Sàámú ṣé kò ń ṣe pé torí ìdí ara lẹ ṣe kárí bọnú sínú yàrá ah <laughs> kó má yà jẹ bẹ́ẹ̀ ah bọ́dà Sàámú kó má yà jẹ bẹ́ẹ̀ tó bá yẹ pé torí ìdí ara ni bọ́dà Sàámú ẹ má ṣe wá rí wèrè ni kí ni mo sọ ẹ má rí wèrè ẹ torí ìdí ààrẹ wa kárí bọ ní sí ibà yìí ah, eh, irú eh, pátá wo nìyẹn kò jẹ́ jẹ́ torí ìdí ara ah, no no no no ah, irọ́ irọ́ irọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀. kẹ́rọ bá gbọ́n gbọ́n gbọ́n gbọ́n gbọ́n jẹ́ òṣìṣẹ́ kò gbé kó obì jọ ṣé mo sọ fún ẹ pé nítorí ìdí ara ni tí mo bá borí mọ́lẹ̀ nítorí ìdí ara kan kí tiẹ̀ yẹ kí tiẹ̀ kí tiẹ̀ kí ló kàn mí pẹ̀lú ìdí ara kí ló kàn mí pẹ̀lú ìdí ara gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ láàrin èmi àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. full loaded wèrè lẹ máa rí o kò sí wàhálà èmi mo pọn yín lé ṣe sọ pé ẹ ṣe pọn lé ni. orúkọ ogun a ṣe ṣe òun mò ń jẹ gbé fún dẹ́ẹ̀tì arias ló ń gbóúnjẹ fún mi lórí burúkú fẹ́ wo condition ti mú wa kí ló kàn pẹ̀lú di ara kí ló kàn pẹ̀lú di ara ló bá máa lọ kó lọ ó bá anybody kókó lé èmi nìkan gan ni mo fẹ́ máa dá gbénu gbogbo yàrá tó wà nílé yìí ṣeré mo máa fi kan sẹlẹ́dẹ̀ mo máa fi kan máa fi kan ta adìyẹ gbogbo yín èyí tó bá kó jáde nù yín ajá ni má má sínú yàrá ẹ̀. ṣe báyìí yóò lọ kí ni gbogbo ọ̀rá ni iná sọ bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ yẹ à ẹ̀dẹ̀ gbẹ́nu sílẹ̀ ayé lẹ́nu ẹ̀ wé sẹ́yìn gbogbo èèyàn bí kí ló fà gbogbo òṣì náà. mo ti sọ bẹ́ẹ̀ náà mo ti expect ẹ̀ tí bẹ́ẹ̀ bọ̀dá sáwọn òtútù rárá wọn ní sùúrù kọ́bọ̀. bẹ́sọ̀ bá bẹ́ẹ̀ lára ẹ̀ má máa gbóná mo kó ló bó ṣì náà. ìyàwó wọn ti bá wọn sọ̀rọ̀ wá gbọ́. orí ẹ̀ ló dàrú wọn ló ìyàwó tó gbé fún mi aṣèrè bẹ́ẹ̀ ló ń gúngùn. Bùdá Sàámú Bùdá Sàámú calm down now Emma, calm down. Gbẹ́nu rẹ̀ sọ́hùn jáde. Kò í gùn lọ́rùn bóyá gùn fún. calm down Come máa calm down. Ṣé ẹgbẹ́ ẹ̀rọ ń bá sọ̀rọ̀? Ọba community le ni ń bá sọ̀rọ̀ ah, ah, Ẹ ti ẹ̀ dá lóhùn ni. Bùdá Sàámú tí ti fún mi go ahead ni. Ó yẹ sumo n ti súnmọ́ kí n gbé gbàdú gidi fún. Ah, ah, eh, ṣé tí Bùdá Sàámú bá bínú ṣó yẹ kẹ́yìn tún máa bá wọn bínú? Eh, ẹgbẹ̀jú síwájú. Look at this one. Olùbọ́ṣe. Ẹ ní sùúrù bọ̀dá Sàámú ẹ jẹ́ ṣe á ní sòrò ẹ jẹ́ má bínú gbogbo wa ohun tó ń gbìyànjú àti sọ fún mi náà ni pé ẹni tá à ń dúró dè tó fẹ́ fún wa ní lecture wọn ló máa tó bíi fifteen minutes kan tó dé. fifty gáàbì dúró fún fifty minutes. fifty minutes bí báwo ẹ wèé mi ò lè dúró o. ẹ wo èmi kò lè dúró mo lọ́mọ lé ọyọ mi dẹ̀ ti ń sẹ̀ látàárọ̀. Hmm. mo wo látàárọ̀ náà ọmú òun gbogbo bí látẹ̀kan ni. Ah, ah. ṣọ́yàn máa ń rùn ni. ọmú ọmú ẹ ó dà kó mi ọyàn ẹ ti kún olórùn. ẹ̀yin lẹ́dẹ̀ mọ̀ yẹn o bóyá bóyá àwọn ìyàwó yín ṣe máa ń rùn nìyẹn. Ah, ẹ filẹ̀ èmi kan ló bá wí wèrè tó ń fi kúrọ́ọ̀sì Jésù ṣe lẹ̀kẹ́ di ó dẹ̀ tún gbé lọ ṣẹṣẹ́ wó. It's okay, it's okay. Uh, praise the Lord. Yeah. Jesus Christ. Sabe? kí ló dé ṣe ìjà yìí kí ló ṣe yìí. ẹ pàrọ̀ sí bíjọ́ wọ́n sọ fún ipa fẹ́ wá wàásù bí ni àdúrà wà fẹ́ wá ṣe bí ti bí ẹ̀ ń gbé bíbélì lọ sí sí sẹ́ńtà ṣe nítorí respect yín ní community èmi àyè mi rè èmi ni mo ní mo jókòó bẹ́ẹ̀ mi lè fàwọn pípò mi sílẹ̀ àyè tán fún mi ni ẹ̀jẹ̀ gbé bíbélì lọ sẹ́ńtà sáfẹ́ wá wàásù bí ni ẹni tí ò bá fẹ́ wá gbọ́ wàásù bí kó lọ́wọ́ sókè gbogbo àwọn èèyàn ló ti náwó tán láyé yìí kí n sọ gbélé. sàmú àwọn mẹ́ta lè lọ ẹ̀ka sàmú mi ò wàásù ṣùgbọ́n kó tó di wípé ẹni tá à ń dúró dédé òun ni mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ yìí ṣé mo lè rẹ́ni kó máa sọ wípé I will never be a loser. I will never be a loser. ìjọ ti ń bẹ̀rẹ̀ ní àwọn afẹsẹ̀ bíbélì tì hmm. mo fẹ́ ká pè é mọ́ra wa that in my life I will never be a loser. in my, life, I will never be a loser. who is a loser? you. ẹ wí ká A loser is someone that gives up on his way to success. Hmm. Ẹnikẹ́ni tó bá ti lè pàdánù, tó bá ti lè dúró lójú ọ̀nà àṣeyọrí, òun là ń pè ní loser. Tá bá sọ̀rọ̀ nípa loser, kìí ṣe wípé irú ìtọ́ máa ń sọ wípé if you don't win, you lose. Ìyẹn kọ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn méjì máa ń play game tẹ́nìkan máa win tẹ́nìkan máa lose ìyẹn kọ́ là ń sọ̀rọ̀ pẹ́ o ṣùgbọ́n nǹkan tí èèyàn ń lé ambition èèyàn ohun tí èèyàn gbà wípé ohun tó wù mí ibi tó wù mí láti dé rèé tó wá dé àárín méjì bóyá nítorí pé àwọn kan wà níbì kan tí wọ́n ń sọ ọ̀rọ̀ kan tó wè gẹ̀ẹ́sì ìrìn àjò ibi tó dé yẹn tó wá give up lójú ọ̀nà. irú àwọn tó wà Instagram am I right? àwọn tó wà ní Instagram àwọn nǹkan tó rí ń bẹ̀ tó wá fẹ́ tìtorí ẹ̀ sọ wípé hmm, mo ti rí nǹkan báyìí mi ò lọ lójú ọ̀nà yẹn mọ́ ẹni yẹn ni wọ́n ń pè ní loser hmm. ó rí nǹkan kan lórí Twitter ó wá rí wípé nǹkan yẹn ń discourage ambition ti ọkàn ti ẹ̀ yẹn ó wá ń tìtorí ẹ̀ níbi tó ń lépa kò wá lè lọ mọ́ ẹnìyẹn ti di loser so mo fẹ́ rọ̀ wá àwọn ìpele tí à ń rìn nínú ìrìn àjò wa ohun tá à ń lépa ibi tá a fẹ́ dé a ò gbọ́dọ̀ jẹ́ kí ohun tó wà ní àyíká wa àbí ohun tí à ń gbọ́ àbí ohun tí à ń rí. n tá à ń dojúkọ. tá à ń dojúkọ kó má lè jẹ́ ká dé ibi tí à ń lọ ó yà sọ́lẹ̀ kan sí wípé I will never be a loser. ní tèmi o I will never be a loser. a round of applause for Sobe. ẹ̀wá ẹni tá a wá ń retí tó bá débì máa fẹ́ lò pa kí là ń dúró dé èèyàn fún mọ́ kí lẹ́ni ẹ fẹ́ wá sọ tí sọ bẹ́ẹ̀ ò ti sọ yìí. èsì. ó ẹ pàtẹ́wọ́ fún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí kí anybody tó bá tún débí lára àwọn tẹ́ ẹ ló fẹ́ wá fún wa ní lecture máa gbé wọn ṣe pè ní máa fẹ́ lu wọn pa kí ló tún fẹ́ wá sọ fún wa kí ló fẹ́ ju tí sọ bẹ́ẹ̀ sọ yìí lọ is that not a point? Ah, ah. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí kẹ́ni I will never be a loser. I will never be a loser. I feel you bro. You are like a professor in money heist. Okay? I'm like real. Go on. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ̀ dẹ̀ ń gbogbo wa tá a wà ń a ò ní di I can't. Tiara, I can't be a loser. Tiara, you never, never. be a loser. No, I can't be a loser. I can't. I can't. I can't. I can't be a loser. I can't. I can't be a loser. I can't. I can't be a loser. ṣe loser. èmi náà ṣe loser. I will never be a loser. èmi náà ò ní jẹ́ loser láyé mi. hello ìdí ara. rasamu I just want to let you know that I am not a loser. Eh, eh. I will never be a loser. Wow. Ta ni loser ń bí? Àyèsí tani tani loser. yes loser. she said that. ní agbára ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára mi ò ní jẹ́ loser. láyé tí mo wá èmi ò ní jẹ́ loser. láyé tí mo wá èmi ò ní jẹ́ loser. láyé tí mo wá èmi ò ní jẹ́ loser. láàárín ẹgbẹ́ láàárín ọgbà mi ò ní jẹ́ loser. I will never be I will never be a loser o oh. láyé mi láyé mi. I will never be, I will never be anybody láyé mi. Ọba tó pọ̀ nípa àtàgbára òun máa gbọ́ mi láyé mi láyé mi. ọba o ẹ̀mí o ẹ̀mí o. Ìdíàrà Ìdíàrà Ìdíàrà ìwọ̀n náà ibo ni sista ìgbà lọ́nà Idiara. Idiara. torí ọ̀nà irú wàhálà wo lè lè Idiara olójú ẹyin àárí àárí gbogbo onúlé láti àárí mo dé ti pé nọ́ọ̀bẹ̀ títí tí kò gbé kọ́ mi ìmọ̀kan tó ṣẹlẹ̀ báyìí àbí àbí wọ́n rí. mi ti rí wọn mi ti rí wọn. àbí. Ah! àbí inú sọ bẹ́ẹ̀ ọlọ́mọjà alákòóbá o àárí o ah, máa pè ìpadà ṣe gbọ́. sísá rọ̀kù bá wọlé lérú kí ni ilé báyìí ó ti wá everywhere mi rí wọ. èmi náà rí ọmọ kan mo wà ṣọ́ọ̀pù tẹ̀kùn lọ hòtẹ́ẹ̀ ló máa wà hòtẹ́ẹ̀ kan ló máa wà. ẹ dẹ̀rọ pé bóyá wọ́n ti padà sílé yẹn ṣá. ibo sílẹ̀ bo sílẹ̀ bọ̀dá Sàámú tí ìdí àrà bá padà lọ sílẹ̀ bọ̀dá Sàámú yẹn á jẹ́ pé ayé ti bàjẹ́. Ah. ayé ti bàjẹ́ o mo tiẹ̀ trust yẹ kó padà lọ síbẹ̀ hòtẹ́ẹ̀lì ló máa wà. mo ti gbọ́ mo ti gbọ́ o. níbo ló fi wá sí báyìí jẹ́ ìtún máa pè má báyìí máa pè ó dán ó dán má pè. má bá mi sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọ̀rọ̀ ráyún oṣù. ta ló ní kàkà yìí. tá a nídìí. Ìdí àrà. Ìdí kí ló wá ṣe láfà send ó yẹ tó yẹn akọrin ó dẹ̀ yẹ bẹ́ẹ̀ yẹn kí ló tó padà wá ṣe ọlọ́run àlè jẹ́ kó rógùn gbà àpadà sí burúkú bí ìfàsẹ́yìn rè kí ló tó wá ṣe ń bí kí ló wá wá wọnú yàrá mi báwo ló ṣe wọlé. gbọ́dọ̀ Sàámú mo ti sọ fún yín lórí fóònù ó ní mi ò kì ṣe lùzà I will never be a loser bọ́dọ̀ Sàámú I will never be a loser. ó ní orí burúkú lùzà yẹn ni ẹ olórí burúkú olórí àwọn lùzà òun ni wọ́n kí ní burúkú tí mo wò lórí ìjókòó yìí ibi tí bàbá ti sọ fún mi wọ́n ní ìjẹ́ra ti wà lé mo tẹ̀lé pé yàrá mi lòun ọ̀fẹ́ lọ́dọ̀gùn sílẹ̀ ni ṣé mo lórí burúkú ara ẹ̀ ó fẹ́ wà rẹ̀ kẹ́rù kúrò lé olóòtí lọ kí ló wá ṣe olórí burúkú ara ẹ̀ ó sunkún ó sunkún lẹ́lẹ́yìn ó sunkún ẹgbẹ́rẹ́ ẹ̀gbọ́n tó gbà lọ́wọ́ kù ṣe má gbẹ́lẹ́ lọ́wọ́ ẹ̀ ó tún tún bẹ pẹ́lẹ́bẹ́ ìtò sọ́jù tó dùn mí jù sọ́n ká gbé yẹn importance life mi sá tó bá jẹ́ ìjẹ́pọ̀ owó òkú náà ti gbà tó fún mi tí mo dẹ̀ fún ṣe bọ́ importance mi ni mo ṣe fún òwò àdìgbò ó ń sunkún bíi pé ríǹgì ni mo ti bọ̀ lọ́wọ́ sórí bọ́dí ẹ ti dàrú àti pé ṣé lu yàrá mi ló wọ̀ ló tilẹ̀kùn bẹ́ẹ̀ sórí ẹ dàrú jáde. Ah, ọlọ́sàn mi ò jáde. get out ah, now. àwọn ọkọ náà kọ jáde náà bóyá kọ jáde. pẹ́lẹ́bẹ́ bàbá Sàámú. àbọ̀ tàtúnì wẹ̀rẹ̀ wọ́n ni ẹ ẹlẹ́yẹyẹ ẹlẹ́yẹyẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìwọ náà ah, ah. ó máa ní làákàyè <coughs> ó máa réyàn kọ ẹ o ah, bó dẹ̀ jẹ́ pé wọ́n kọ́ ẹ ìwọ ló decide lọ́kàn ara ẹ pé o ò fẹ́ gba ẹ̀kọ́ rárá ṣe bí wọ́n ní tí odò bá ń ṣàn kò kí ń bojú wẹ̀yìn ni ó wá ó kó gbogbo wòsíwòsí ẹ tó lò ní ó kó sínú white bus pẹ̀lú ìwọ àti àwọn ọ̀rẹ́ mẹ́rin kan tẹ́ẹ̀kì bára yín sọ òótọ́ ọ̀rọ̀ bọ́dẹ̀ jẹ́ bára yín sọ ẹ̀ẹ̀kọ̀ kí n gbọ́rọ̀ síra yín lẹ́nu ni. ibo ló ti gbé gbogbo ọ̀rọ̀ òṣì tó sọ yìí. àgbàyà gbẹnu sọ mi ò bẹ wí. o kó ṣì ààrẹ o kò kúrò nílé yìí tínú mi ti ń dùn táyọ̀ mi ti ń kún pé a ah, ó ti kó ṣì lọ o o tún wá decide nínú àìlọ́pọ̀lọ́ ẹyẹ náà o o tún wá decide o tún wá padà wá gbàtọ́ tẹ̀ tún wá padà dé o tún mú nǹkan kan dání wá ha ọmọ àrẹ́yàn ìwọ máa lọ advice mi ó sọ fún mi ó ní pé kí n má gbà tí n bá máa kà á afẹ́ bíi one hundred and forty eight times tó ń sọ fún mi wípé kí n má gbà fún máa yìí john torí ọlọ́run tó bá tiẹ̀ wà lálàá tó bá wá rí bọ̀dà Sàámú lójú oorun pẹ́yìn méjèèjì fẹ́ra yín ṣé kò yẹ kó o padà sùn kó o wá tún àlá yẹn lá kó o wá rí i pé ẹ ẹ fẹ́ra yín o eré nìtò kọ́kọ́ lá àbí kí babaláwo kan kó wá mú ẹ dé koríta kan kẹ wá gbé ẹbọ kan sílẹ̀ kan wá ẹbọ tó o gbé yìí o ó máa jẹ́ kí ìwà àti bàdá Sàámú kẹ ẹ fẹ́ra yín o tẹ bá dẹ̀ ti fẹ́ra yín o ọ̀nà ẹ̀ á là inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún o jọ̀ọ́ ṣó kó o gbà ẹ dáhùn ṣó kó o gbà tó tẹ̀ ti dárúkọ bàdá Sàámú ṣó kó o gbà ìwọ wà lọ ń love up ìwọ wà lọ sọ pé ẹ ìwọ nífẹ̀ẹ́ bàdá Sàámú kan o kíní kan kíní kan o ha ha gbogbo nǹkan tí mo bá máa ṣe nílé ajé yìí just be yourself má jẹ́ kéèyàn kankan má jẹ́ kéèyàn kankan tún ẹ má jẹ́ kéèyàn kankan yí ìpinnu ẹ padà má jẹ́ kéèyàn kankan sọ fún ẹ pé ọ̀nà tó fẹ́ lọ yóò dàgbà bíbá yìí ṣe nǹkan tó wù ẹ́ lọ́kàn láti ṣe as long as yóò bá ti bà orúkọ ẹ jẹ́ ah, ah. ṣé wàá fẹ́ gbọ́ ẹ̀yin méjèèjì bó dẹ̀ jẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni tó bá jẹ́ nítorí ọ̀rọ̀ bọ̀dá yìí ní gbogbo ìjọ ṣe wèrè tẹ́rọ bóyá mo ti wá give up kan ẹ wọ ẹ má jẹ́ ntàn yín o mi ò wá give up kankan mọ́ rárá ṣé rí nítorí máa yìí ẹni tó bá máa ṣọ́kú kó ṣọ́kú tó bá wù kí ẹlẹ́yìn kó di oníwájú i don't care lórí máa yìí o gbogbo wájú máa kú síbẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ. yóò ṣí bí irọ́ lẹ pa yóò ṣí bí irọ́ lẹ pa láti bí ìyá rẹ̀ pa mo sọ pé mo ti lọ́kọ̀ tẹ́lẹ̀ yìí ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí mi ò lọ́kọ̀ mọ́ mi ò lè rẹ́ni láti lọ́kọ̀ mọ́ ẹ síbi ẹ̀yẹ tó kú wàá kọ àpọ̀lọ́run má lọ gbayọ̀ pọ̀lú àpọ̀jà yìí àgbàyọ̀ lórí burúkú ọlọ́ṣì. kí mo kóra mi sí ọlọ́run ọlọ́run ọlọ́run jésù jésù ó dẹ̀ wù mí nínú àánú ẹ̀ ó dẹ̀ fly wálẹ̀ kó kàn mí lọ sí Jerusalem. ṣe rí i pé àgbàyà aláìlójútì òun lè ń jẹ́jẹ́ ìṣẹ́rí so ẹ rò pé mi máa kúrò nínú ilé ìfún yín irọ́ lẹ pa mi ò lè kúrò nǹkan tó bá gbà lọ́jọ́ wa fún bẹ́ẹ̀ ni mo sọ. wọ́n ní bàjẹ́ ni kí ni tí mo gbọ́ ní burúkú tẹ̀ ṣe iná. kí ni tí mo gbọ́ ní burúkú tẹ̀ ṣe iná. lọ sí mi lọ sí mi. fún wọn ní owó wọn. Magbo Magbo owó mi bó pẹ́. Má yàrá wájú tibí fún wọn lówó wọn. Magbo. Hey.